I would rather, sign I like this, I would rather be an Uber driver than to be a banker because an Uber driver earn way more money than banker unless if the banker na thief. Ẹ gbọ́ àyè mùtúmọ̀ wa, ǹjẹ́ lóòótọ́ ni pé àwọn tí máa ń wa ọkọ̀ yún dírẹ́bà pàápàá àwọn tí ń wa ọkọ̀ private car tí wọ́n máa ń gbàwèèyàn káàkiri láti ibìkan síbìkejì tí gbogbo ayé mà sí Uber àbí eh, indrive àbí bolt driver oríṣiríṣi iléeṣẹ́ náà wọ́n nírú àwọn dírẹ́bà báyìí ẹgbọ́n wọn ń gba owó ju àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ lọ ìyẹn tí gbogbo ayé mọ̀ sí eh, banker hmm, gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ eh, tí máa ń sọ oríṣiríṣi nǹkan nípa fídíò oríṣiríṣi lórí social media pàápàá lórí Instagram tí gbogbo ayé mọ̀ sí very dark man ló fi ọ̀rọ̀ yìí léde pé pé lérò tòun o a bá fi dá òun òun gbà kóun máa ṣe uber driver ju pé kóun wá wọn ṣiṣẹ́ ilé ìfowópamọ́ kí wọ́n pòun ní báńkà lọ nítorí púpọ̀ nínú àwọn uber driver yìí ni wọ́n rí owó mm, tí ó jọjú ju ti àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ lọ èmi wá wò pé ah bóun ló ṣe á jẹ́ bẹ́ẹ̀ àbí gbogbo ara máa ń rí báńkà tí mo ń di táì ó ní irọ́ lẹ ń wò lórí bẹ́ẹ̀ ṣe rò ó pé ẹni tó gbà jù nínú àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ báńkà ẹlòmíì àwọn gba one fifty ẹni tó bá jọ̀gá yóò mọ̀ gba two fifty ẹ̀pẹ́ púpọ̀ nù àfẹ̀yí tí ó bá tún dá ọgbọ́n sínú ilé iṣẹ́ bóyá ó ń gbà àwọn ọmọ yahoo gbowó àbí nǹkan bí àkáǹtì aláàkáǹtì gba lónìí ọ̀sà àṣọ àwọn oríṣiríṣi nǹkan báwọn. ó tún sọ pé púpọ̀ nù àwọn tí wọ́n wọ ọkọ̀ káàbù eh, yìí ẹ̀yin àwọn uber driver a máa make bí one fifty thousand lóṣù mm, pé ó tiẹ̀ burú pápátá mm, pé wọn a mọ méèkì jù bẹ́ẹ̀ lọ pé iṣẹ́ dírẹ́bà kì í ṣiṣẹ́ àwátọ́sí kì í ṣe iṣẹ́ téèyàn máa tàbùkù ẹ mọ̀ béèrè pé kí ló dé tó ìsọ ọ̀rọ̀ yìí yorùbá bọ̀ wọ́n ní tí ọ̀bá nídìí obìnrin jẹ́ kúmólú ọmọbìnrin kan apanilẹ́rìn lòun náà bọ́lá èkìtì mm, lórí ọmọkùnrin kan nínú mọ́tò ní èkó ẹ̀tọ́ jẹ́ ó bá dọ̀rẹ́ ló bá parí pé ẹ eh, very dark man rí bóyá ọkùnrin ń jọ very dark man ni ọsà sọ pé very dark man ni ah very dark man ti ń wa uber kí lẹ́kọ̀ọ́ ah ọmọ ga ọmọ sí wa ń rẹ́rìn very dark man wá rí fọ́nrán yìí wá bẹ̀rẹ̀ sọ pé wọ́n sì máa sọ pé eh, òun wa mọ́tò kiri lẹ́kọ̀ọ́ wọ́n bá tiẹ̀ jóun òun tiẹ̀ ní firú nǹkan báwọn eh, pamọ́ ìyẹn ò tiẹ̀ wá jọ̀ọ́nù lójú àmọ́ ọkùnrin tí ń wa ọkọ̀ tó wá disgrace tó ń pariwo pé very dark man pé ìwà ìdọ̀tí ni ọkùnrin náà wá ń fojú pamọ́ báyìí pé ẹ mọ̀ rojú mi ọlọ́run ló mọ ọ̀sùn tó ń kálukú ṣe tó ń kálukú rárá ṣe nílùú èbó àwọn èèyàn máa wa mọ́tò wọn máa wa mọ́tò wọn dé oríṣiríṣi wọn sì máa lówó lọ́wọ́ èyí ṣe tọ́jọ́ pé ọwọ́ àdì pé ọ̀fẹ́ máa sọ di sẹ́ẹ̀tì jù ọ̀sùn oríṣiríṣi inú bí ọkùnrin yìí ìyẹn very dark man. gáìsì very dark man ti ṣe ń bà ọ ẹgbàá mi ò lẹ́kọ̀ọ́ <laughs> video don go viral wey they say very dark man dey do uber for lagos first of all that is not me secondly how you know that that's not me i can never hide my face when i'm doing something like that you understand i would rather as i am like this i would rather be an uber driver than to be a banker because an uber driver earn way more money than banker unless if the banker na thief or e dey do chua inside the bank an average banker they don pay him up to one they don pay him up to one hundred and fifty thousand a month now among dey pay bankers say you don reach oga level na dey carry go two fifty. and uber driver bolt driver most of them dey make two hundred, two fifty in a month Two hundred, two fifty. maybe if e too low one fifty in a month we never talk the one wey dey do chua chua dey do offline I would rather be that. And there are a lot of jobs that people do in Nigeria. You people just look at them less, less. It don't make any sense. When they do by they laugh. People go they do a uh, eh, uh, eh, mechanic, they laugh. These people are cashing out bẹ́ẹ̀ na mechanic dey laugh and that one na mechanic na panelita dey laugh these people are cashing out they are doing well for their self they are not begging on the road they are not waiting for give away in comment section just dey laugh come dey make people wey dey do the work come dey feel somehow una dey carry this na bad character go dey go sit down for one place no be everything be cruise o. Oh. gbọ́ kí lè ròyìn ìwọ tó jẹ́ báńkà ṣé lóòótọ́ ni pé owó oṣù ń ọ̀ dáa tó báwọn náà àbí irọ́ ni pé báńkà máa gbowó dáadáa hmm, ìwọ́n tó sì jẹ́ uber driver náà ṣé lóòótọ́ ni pé ẹ máa méèkì one fifty thousand naira ní oṣù hmm, ẹ jẹ́ á iroyin ìròyìn ọ̀gá ẹ Yorùbá Reportu náà ni ẹ̀